ìyá mi olórin tó o bá wẹsẹ̀ bìsàbìsà má jara rẹ bọ̀ kì í ṣe gbogbo ẹni tó wẹsẹ̀ bìsàbìsà ló fi rọ́nà mu ìwọ wọṣẹ ó wẹsẹ̀ bìsàbìsà ó dẹ̀ ń rọ́nà mu kò sójò tọrọ tí ò ní dà chameleon ọ̀gá tí ń rìn wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ń forí gbà ká tó sọ frog ọ̀pọ̀lọ́ tí ń jẹra ẹ̀ mọ́lẹ̀ ọmọ olórin ìwọ níjà lánàá ìwọ níjà lónìí kò dáa tó ó kọ mùsùlùmí ló sì ń jẹ́ ó ṣe máa kírun ó ṣe máa gbààwẹ̀ ó ṣe máa sin lọ́hùn ó ṣe turn a new leaf ibi ọlọ́run bá ní kéèyàn ọba rẹ̀ nínú ayé kéèyàn ó try láti maintain ibẹ̀ ni kò sí always champion current champion níbẹ̀ hmm. gbogbo ẹni tó bá ti borí bá lé bí irin tó le kókókó tó ti fi ń gbá tó fi ń gbá ọ̀pẹ tó fi ń gbági orí yẹn padà fọ́ obele ìjà lẹ́nì obele ìjà lọ́la ìdààmú olórin ó sì fi làákàì kún ọ̀rọ̀ ara ẹ̀ àwọn kan ṣe wàhálà ju tiẹ̀ lọ tí wọn àchífù kankan láyé o uh-uh. sì fi ọpọlọ kún you are talking too much ọ̀rọ̀ rẹ ti pọ̀ jù bọ́lọ́mbà ti ṣèyàn lógo láyé kò gbọ́dọ̀ sọ̀rọ̀ jù ọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ tán kò gbọ́dọ̀ jẹun tán ó dẹ̀ gbọ́dọ̀ sùn tán ọmọ mánéjì gbogbo ẹ̀ láàrin ara wọn ni ìwọ nìkan ni ó fi mọ́tò kọlẹ̀ nìkan ìwọ nìkan ni ó bẹ́ nìkan jà mo bí ọlọ́run fún ẹ ò ní parẹ́ ò dẹ̀ ní já wálẹ̀ àmì ètò dáa jù pé kọ́ lọ sí lọ inna salata tani anil fasha iwal munkar máa lọ kírun ó kọ mùsùlùmí ló ń jẹ́ má wo ohun tí ọ̀pọ̀ àwọn àfáà tí wọ́n fi ń lé ẹ̀yin ọ̀dọ́ kúrò nínú ẹ̀sìn ìwọ náà níbi tó wúlò sí Michael Jackson ó gba Islam kó tó jáde láyé ó dẹ̀ lórí ipa tó kú tó ń ti bó ṣe jẹ́ pé orin ló ń kọ yẹn mi fẹ́ sọ̀rọ̀ lórí pé Islam permit or not lórí ọ̀rọ̀ orin àmọ́ ronú wò ọba tó gbé ẹ gòkè kò ní í já ọbọ àmín ìwọ nìkan kọ́ ló ń jó olórin ẹ̀yin òbí tẹ́ ẹ bí olórin bisabisa ẹ lọ tún ọ̀já mú ẹ má jẹ́ kọ́ ọmọ ìjábọ̀ ẹ má sọ kiri ní gbogbo bí ẹ jẹ́ káyé sọ yín lẹ́nu lórí ọ̀rọ̀ ẹ̀ torí èyí tó ti hàn ọsàn tá a mú lọ́wọ́ tó dùn ńlá mọ̀ bó ṣe dùn tó eléyìí tán tí ìgẹ́ ká fi sẹ́nu àmọ̀ bó ṣe máa rí o. ẹ lọ múra sádùá lórí ọmọ yìí ẹ bẹ̀rẹ̀ sí bí ọlọ́run lọ́sàn-án lóru ẹ máa sọ kiri tó bá fẹ́ sọ yín lẹ́nu ẹ̀yin náà sọ létè ẹ má jẹ́ kọ́ ọmọ yìí jábọ̀ bí di bá bàjẹ́ tán tó nídìí ní ìjà olórin bisabisa pẹ̀lẹ́ dọwọ́ rẹ̀ máa lọ sin lọ́hún àwọn tẹ́ ẹjọ́ ń kọrin hip hop mo mọ díẹ̀ nínú wọn tí n bá ń lọ nù ré tí n bá ń lọ nù mọ́tò tí n bá ń play Radio, á gbọ́ mi bá a bá ń lọ ní títì ọpọlọ tó bá sharp ó máa ń tètè attract nǹkan. nínú àwọn olórin tí wọ́n lọ síwájú tí wọ́n ń bẹ síwájú rẹ̀ tí wọ́n sì ń bẹ dòní nínú wọn ni Davido wà owó nìyẹn ń wá bóun ó ṣe achieve ìdẹ̀ ń sáfi humanity kí ló ṣe wọ owó tó o bá rí lẹ́nìí tètè fi establish Ojo kan ò ní ọ̀rọ̀ títí Ma má dà má jẹ́ ó jẹ́ one way ní source of income rẹ wá oríṣiríṣi company to tètè fowó ìdè mọ́lẹ̀ nígbà tójò bá dá wa rí ibi tí wàá máa sá sí. nínú àwọn olórin bẹ́ẹ̀ ni Davido wà nínú wọn ni um, èwo tún ni Wizkid wà nínú wọn ni Bado wà nínú wọn ni Qdot wà nínú wọn ni wọ́n pọ̀ báwọn nínú wọn ni Nice wa. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí nínú yẹn padà ẹ máa kírun kódà ètò lè kokoko nínú yín Naira Marley táyé tiẹ̀ lérò pò ní ọmọ ṣe gbogbo tó ń ṣe yìí ìfọ̀gbọ́n ṣe abẹ́ ọlọ́run fún yín kọ́lọ́run ó dá yín padà sínú ẹ̀sìn kẹ́ ẹ lè dá ọlọ́run mọ̀ ju bẹ́ẹ̀ ṣe mọ́ yìí lọ àti dé òkè láyé kò easy ọba tó ní yín ló fi yín ṣẹ̀ṣọ́ níjọ́ tí mo gbọ́ mo lọ ní títì ni wọ́n ń play rẹ̀ ọkàn ta sí mi létí mo gbọ́ tí Marley àbí ti ń pè Naira Marley tó ń sọ pé èmi tí mo ké Kùránì mo dẹ̀ ń ṣàdúrà mi ah mùsùlùmí lọ́mọ yìí ó lé mi tí mo ké Kùránì mo ń ṣàdúrà mi mo ń ṣàdúrà mi ah kọ́lọ̀nsì má jẹ́ káwọn àfáwò tó máa kó bò wọ́n mọ́ àwọn ọmọ yìí ó padà wúlò àwọn tí wọ́n ṣe mùsùlùmí wọ́n ń fa àwọn ọmọ dẹ̀ lọ nítorí pé wọ́n tẹ́ red carpet sílẹ̀ fún wọn dípò táyọ̀ fi ṣe kí kóbò ní right and left. àfa kan ló ń ṣe mòlúdì ń jò ní wọ́n ló pe ọlọ́sẹ̀ bisabisa pé kọ́ abi mòlúdi òun àwọn èèyàn bú rẹpẹtẹ mi bá wọn bú. tó bá jẹ́ pé àníyàn rẹ̀ kì í ṣàníyàn kó gbowó lọ́wọ́ ọmọ yẹn ọlọ́run lè lò láti dá ọmọ yẹn padà tí ọmọ wa sin ọlọ́run tí ọmọ sin ọlọ́run tààrà. bàbá barista onífújì ẹ wo bó ṣe sin lọ́run tó kó tó kú ẹ wo bó ṣe bẹ̀rẹ̀ ayé ẹ ẹ wo bí tó parí ẹ̀ sí ọ parí ẹ̀ sí bí kò ń sin lọ́run bóyá tó bá pẹ́ láyé jù báyẹn lọ ni bóyá àbá pa orin tì torí ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ orin nítorí náà ọmọ ẹ olórin bisabisa ọlọ́run ò ní tiẹ̀ wo ọba mi ó bùn ẹ ní sùúrù ọba mi ó fún ẹ lọ́gbọ́n tó fi mánéjì ayé ọba mi ó fún ẹ lọ́gbọ́n tó fi dá ayé mọ̀ tó fi mọ̀ pé ojú méjì láyé ní hmm. ẹni ayé bá ń yẹ kó máa ṣọ́ra ọba mi ó kọ́ ẹ lẹ́kọ̀ọ́ lọ́nà dáadáa àwọn òbí àwa jèrè ẹ ju bí wọn ṣe lérò lọ gbogbo àwọn tẹ́ ẹ jọ gbogbo wọn náà lọ́nà wọn fà lọ́wọ́ gòkè àmọ́ lọ ní ìwà ìwà á máa já àyàn bọ́ péyàn ọba níwà lọ ní ìwà ìwà á máa sọ ẹni wájú dèrò ẹ̀yìn ó ní dèrò ẹ̀yìn o ọba tó ní ọ̀dẹ̀ ní filari mo á bẹ ọlọ́run fún ẹ kọ́lọ́run ó bá mi pè ọ́ sínú ẹ̀sìn kọ́ dẹni tí ó mọ̀ sin lọ́hùn tó bá ti ń sin lọ́hùn ìwọ náà rí i pé àwọn sètáni bìsàbìsà ti ń tẹ̀lé ọ̀hún ó rí i pé kọ̀ọ̀kan ni wọ́n máa padà lọ́ba dẹni àpọ́nlé yányán nínú àwọn tí wọ́n tún kọrin ètò kọrin Ìgbòho sámọ̀ mi ìwù náà ń gbìyànjú gbogbo yín bẹ́ẹ̀ orúkọ mùsùlùmí ń pèrè lọ́mọ mọ́ríámọ̀ ètò túmọ̀ sí pé àpẹẹrẹ ẹ̀sìn ń bẹ nínú ìdílé rẹ má sọ ẹ̀sìn nù ìwọ náà mú ẹ̀sìn mọ́ gbé dání máa sin lọ́hùn máa kírun inna salata tanha anil fahsha'i wal munkar alukuran lẹ́ni tí bá ti ń kírun gbogbo sẹ́ẹ̀bù ọwọ́ ẹ̀ ní ọmọ bọ́ lọ́kọ̀ọ̀kan àbí ọlọ́run fún yín àti gbogbo àwọn ọ̀gá yín nínú onífújì àti gbogbo ọ̀gá yín nínú oníjìtá ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ wó àmì ẹ kún ẹ kún ntẹ́ ẹ dání ntẹ́ ẹ dání ọ wà tẹ́lẹ̀ kẹ́ ẹ tó tún mọ́ wà ní wà kún ọlọ́sẹ̀ bisabisa ò ní ṣubú àmọ́ lọ́ọ́ fi kún ìlà ìwà ìdú ọba ẹ̀dá ọlọ́run má jẹ́ àṣẹ wàhálà lórí asán kẹ́ni ẹlẹ́ni máa jẹ́ sẹ́mi kẹ́ni ẹlẹ́ni máa jẹ́ sẹ́mi ṣé mi kẹ́ni ẹlẹ́ni máa jẹ̀ṣẹ́ mi o kẹ́ni ẹlẹ́ni máa jẹ̀ṣẹ́ mi kẹ́ni ẹlẹ́ni máa jẹ̀ṣẹ́ mi. ẹ wá rí i níparí kí lórúkọ Idris ọkùnrin tọ́sára ẹ̀dọ́bìnrin Bobrisky etí wọ́n ń ṣe lọ́wọ́ yìí ọ̀rọ̀ mm-hmm. pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ tó o bá change wàláì tó o bá bá ilé ìdíwájú ọlọ́run ẹ ò èyàn ò lè bá ọlọ́run dáadáa o fìtínà rẹpẹtẹ lélẹyìí tó ń fà yìí ẹ̀yin àfáà tẹ ń lọ ṣàdúrà fún Bobrisky ẹ ṣàdúrà fún kọlọ́hún yípo ni ẹ bá sọ̀rọ̀ kó parí dèrèdè jágbajàgba yìí tì ní èyí ò lè ṣerú eléyìí kọ́ bọ́lọ̀ dáadáa àbí fún wọn náà kò lè padà Idrisu kò ṣèyàwó kò níyàwó kò bímọ gbògì láti ń bẹ lábẹ́ rẹ tó ń da nǹkan bò tó ń fi wá ń fi nǹkan kọ́fà rẹ̀ kí nǹkan wọn lè wúlò fún ẹ torí bó o ṣe ń bá lọ yìí ò ní fẹ́ fẹ́ yàwó nítorí owó tó ń rí àdánwò ni o anabi ní gbogbo obìnrin tí bá ń ṣe bí ọkùnrin àtọkùnrin tí ń ṣe bí obìnrin ó nínú ẹni ọlọ́run bínú sí ni wọ́n wà ọlọ́run ò ní fẹ́ rí wọn lọ́jọ́ gbèdé kìyàmà nítorí náà ọmọ akẹ́wọ̀gbẹ̀rù wító wító mo ní kí ẹ má ṣe kà yéé ọmọ akéwùgbẹ̀rù wí tó mo ní kí ẹ má ṣe ká nítorí pé rere lóòlùwà fi ń san rere. sábà ẹ̀dá ẹ ṣe rere nítorí ọ̀la ẹ̀dá ẹ hùwà re nítorí ọ̀la ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀lá àyàfó olúwa. ẹni fẹ́ lọ ájì ìrọ̀rùn ẹ tẹ̀lé lè ṣe akéwògbà gold àwọn alálàájì wa pẹ̀lú ògo ọlọ́run kò lè tójọ́ méje mọ́ tí kónkálukó fi wà nílẹ̀ mímọ́ báyìí ọlọ́run kò ṣe é nírọ̀rùn fún wa àmọ́ pẹ̀lú ògo ọlọ́run umura august ń bẹ o bá a bá ti ti ájì dé nínú oṣù july à ń lọ sí umura muharram oṣù àkọ́kọ́ nínú islam oṣù tí wọ́n máa ń sí kaaba tí wọ́n wa owó tí ò gara ni umura december náà ń bẹ a wà ní saudi láti december twenty six a wà ń bẹ di january four a wà lọ sí dubai a lọ́jọ́ mẹ́ta a padà wálé a rìn káàkiri ìlú dubai láti tún mọ àánú ọlọ́ntọ́lọ́n ṣe sílùú yẹn bákan náà ẹni fẹ́ra lé ẹni fẹ́ra lé ẹ bá lè ṣe akéwù gba góòlù tó wọ́pọ̀ ilẹ̀ tá à ń ṣe promo lọ́wọ́ ẹ̀ nísìn òǹlẹ́lẹ̀ tó wà ní ayétòrò ìrìnsẹ́jú méjì ní láti tó ge láti redeem camp lọ́nà ìbàdàn lagos expressway láti redeem camp ìrìnsẹ́jú méjì ni lẹ́fìyà sínú ìlú ayétòrò ilẹ̀ wa tá a pè ní gold estate òun lẹ́ẹ̀kan níbi tìlú yẹn pín sí ibi tìlú yẹn pín sí gangan ni gold estate wà one million and fifty thousand ni promo price yẹ fún iléyà promo yóò wà bẹ́ẹ̀ títí tí ó fi di ọjọ́ iléyà tí ṣe on the nine lẹ́yìn ọjọ́ iléyà báyìí yóò padà sí one point five million sàrà lélẹ́yìí ẹ wa wá kó jẹ rọṣrọṣ ọlọ́run ó sì fa àlùbáríkà sí èmi gangan ọkọ̀ lé sáàrin yẹn torí mo rí pẹ́ni tí bá ń gbé bẹ́ẹ̀ ìlú èkó ní gbé ọkàn wà lóògùn state ni èkó ní ń gbé ẹ bá wa dòwò pọ̀ bákan náà ilẹ̀ ta ní ọ̀nà ìbàdàn sí sẹ́yìn buy one get one free à ń ta tẹ́lẹ̀ ní seven fifty buy one get one free nítorí ọ̀rọ̀ léyà iléyà promo àjàwálẹ̀ five seventy thousand naira tó o bá ti ní five seventy thousand naira lọ́wọ́ a kó éka méjì fún ọ kódà bọ́ sanwó hundred acres two hundred acres lákò fún ẹ ó fèsì títì tó lọ láti Ìbàdàn sí Ìsẹ́yìn ni expressways ibẹ̀yẹn náà ni lòun náà fèsì àwa nílé anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá ilẹ̀ ilé kíkọ́ tá ń tà ó sì remain six hundred thousand naira per plot òun náà fèsì express ọ̀nà Ìbàdàn sí Èkó ni ó fèsì express ni just six hundred thousand naira per plot a nìkan lẹ́gbẹ̀ẹ́ kò jìnnà sí òun náà face express ni farmland àti industrial something lòun ìyẹn just one million naira per acre plot mẹ́fà ní bẹnu acre kan àwa nìkan nínú tó wà lẹ́yìn ibẹ̀ yẹn náà just five fifty thousand naira per acre ilẹ̀ tó dáa ni fóònù débẹ̀ electricity bẹ́ẹ̀ good road ló débẹ̀ àwa nílé anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá pátá ẹ bá wa dòwò pọ̀ àwọn eléyìí là ń ṣe tí ò jẹ́ ká jẹ haram àwọn eléyìí là ń ṣe lọ́lọ́run ló ń sábàbí tí ò jẹ́ ká débi jẹ́njẹ́ ìrà haram láfi yàtọ̀ sí majority àwọn tí wọ́n ń jíṣẹ́ ọlọ́run ló fà tó jẹ́ pé kò sẹ́ni tó lè bú wa àárí tiẹ̀ rò tọ́ra bíìsì kọjá kárí tẹni tí ò wúlò nú ayé rò nítorí náà ọmọ ìyá mi ẹ mọ ọmọ yín wá sílé ẹ̀kọ́ wa royal go group of school ilé ẹ̀kọ́ wa royal go group of school a ní school tó dáa a dẹ̀ ní boarding house tó dáa a dẹ̀ ń ṣe tafidul Qur'an níbẹ̀ a sì tún nílé kéwú lọ́tọ̀ níbì náà àdúgbò ọjọ́ nìbàdàn ńlọ wà àsìkò wa sì tún wà ní Ọ̀yọ́ náà pẹ̀lú ògo Ọlọ́run ẹni wọkọ ẹni wáyà má jẹrà kalẹ̀ text message tó o bá ń bẹ ní Nàìjíríà ibi tó wà náà ẹ̀yin tẹ́ ń pè wá lọ́tún ló sì wípé ẹ dákun mo fẹ́ fọkàn London kò possible ibi ọba wà náà ló ti gbà pé Nàìjíríà lọ wà ibẹ̀ láti wọkọ̀ tàbí ìyàwó fún un ara Amẹ́ríkà wà fara Amẹ́ríkà ara London wà fara London mọ́sàyọ́jú ràn jókòó ń bí ọ wà má lọ jẹ́ gold digger tọ́lọ́mbà kádàrà abẹ mọ́ ọlọ́mọ bó ṣe débẹ̀ nítorí náà ẹ̀yin tẹ́ wà labroad ẹ whatsapp number zero eight zero five seven eight one eight one eight oh ẹ̀yin tẹ́ ń bẹ ní nàìjíríà ẹ text message zero eight zero five seven eight one eight one eight oh ẹ̀yin tí ń bẹ nàìjíríà náà tí o bá fẹ́ dọ́fíìsì wa tó fẹ́ lo whatsapp bí àwọn aráàlú òyìnbó whatsapp ni wọ́n náà lò zero zero five seven eight one eight one eight oh gbogbo ọ̀rọ̀ yòókù tọjọ́ business zero zero three five zero double six one two two à ń fi nọ́mbà yìí síta kẹ́ ẹ lè máa béèrè ìbéèrè tó bá rú yín lójú nípa ẹ̀sìn ni àwọn èèyàn ti sọ nọ́mbà yìí di nọ́mbà báárà ó ti wá pọ̀ jù débi pé ó ti sú wa ọlọ́run láàgbọ́dọ̀ jágbe mẹ́ni tó bá ń béèrè a situation téèyàn hundred or more than hundred on daily basis tí wọ́n mọ text message pé ẹ ràn mí lọ́wọ́ ẹ ràn mí lọ́wọ́ àá sì ń pòṣèlú àdẹ̀sínú àwọn tí wọ́n ń wa epo nàìjíríà mm-hmm. à ń sìn wọ́n bá ń tọ́nà ń fún wa o bẹ́ẹ̀ tí eléyìí ti pọ̀ jù kò jẹ́ ká láǹfààní àti máa lè dáhùn béèrè mọ́ on daily basis ń dàbá ní mẹ́sẹ̀gì lórí whatsapp nìkan tó lọ síbi three thousand nínú three thousand yẹn two thousand ní ẹ̀bùn mi nìkan ẹ̀bùn mi nìkan ẹ̀bùn mi nìkan àní mi lè ta kà mọ́ àní lè dáhùn èèyàn lóhùn níta àti torí ẹ̀ gbé nọ́mbà yìí kalẹ̀ àmọ́ pẹ̀lú lè lóòótọ́ àbí ọlọ́run kó fara dẹ̀yìn à ń ṣe eléyìí tágbára wa ká o bẹ̀t àwa kọ́ ni bàbá Tinubu tọ́lọ̀ ń ṣe lólówó ayé àwa dẹ̀ kọ́ ni bàbá Buhari ti ń bẹ́ ń jọba àwa dẹ̀ kọ́ Làtíkù tọ́lọ̀ ń lólówó ayé ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ dákun ọlọ́run ó bò yín láṣìírí ọlọ́run ò ní febi pa yín ọlọ́run ó tún Nàìjíríà ṣe kì í ṣe pé a fi eléyìí láti fi sahun bẹ́ẹ̀ ti pọ̀ jù ni zero zero three five zero double six one two two. ìláyà aláwùsá tí mo ń bẹ̀ ẹ́ o má jẹ́ ń ṣe wàhálà lórí asán kẹ́ni ẹlẹ́ni máa jẹ́sẹ́ mi. àmì o kẹ́ni ẹlẹ́ni máa jẹ́sẹ́ mi.